المغرب باختصار مفصل وفي العشاء بوسطه وفي الصبح بطواله فقال أبو هريرة ما صليت وراء أحد أشبه صلاة برسول الله صلى الله عليه وآله وسلم من هذا أخرجه النسائي بإسناد صحيح وعن جبير بن مطعم رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في صلاة الفجر يوم الجمعة ألف لام ميم تنزيل السجدة وهل أتى على الإنسان متفق عليه وللطبراني من حديث ابن مسعود يديم ذلك وعن حذيفة رضي الله عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم فما مرت به آية رحمة إلا وقف عندها يسأل ولا آية عذاب إلا تعود منها أخرجه الخمسة وحسنه الترمذي

bóò ní ti ṣe máa gùn sí eléyìí òní ti àwọn àdéhùn tó ń tọ́ka sí. Suleiman ibn Yasar òun jẹ́ ọ̀kan nínú àwọn àgbà àtẹ̀rẹ̀rì. ó jẹ́ ẹrú fún Maimuna. tó jẹ́ ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam Maimuna tó jẹ́ ọmọ ìyá màmá Abdullahi bin Abbas radiyallahu anhuma ẹrú rẹ̀ ní Suleiman ibn Yasari ọmọ ìyá Suleiman ní Ata ibn Yasari ọjọ́ kan nínú ará Medina ọ̀kan nínú àwọn tẹ̀wẹ̀rì wọn gbà á. ó sì jẹ́ olùmọ̀gbà olùmọ̀gbà ọ̀kan nínú àwọn fuqaha al-Madina as-sab'a ní Madina àwọn olùmọ̀kan wà àwọn méje wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa furu'a àwọn méjèèjì yẹn wọ́n pè wọ́n ní fuqaha al-Madina as-sab'a. àwọn olùmọ̀ nípa òfin ti Medina tí wọ́n jẹ́ méje nínú wọn ni Suleiman ibn Yasar oníkànnà fúlẹ́rán ọlẹ́nìkan ẹnìkan ọ̀dárúkọ rẹ̀ kìí ṣe torí ìjà tí ń bẹ láàrin wọn kìí sì ṣe torí ìkórìíra tó lè ní sí abẹ́dẹ̀ ṣùgbọ́n ó máa ń gbọ́ àwọn aṣáájú wa rere. láti jìnnà sí mímọ anyi èèyàn kódà kó ṣe pé kò sí mbẹ nítorí kó má bàa gbọ́ kí yínyìn tí wọ́n yin yẹn kó má bàa dínà kó tẹ̀síwájú pẹ̀lú dáadáa tẹ̀sí. lọ́dọ̀ ẹ̀yin Yorùbá ẹ̀yin sọ ó túmọ̀ sí pé tí wọ́n bá sọ fún ọ pé kú sẹ́ ọ̀pàtẹ́ wọ́n ní yínníyínní kẹ́ni tèmí fún ọ̀wá yín ọ̀ òní tèmí lẹ́yìn sọ́mọ bíi ìyá ti gbé ẹ̀wù wọ àwọn ọmọ Yorùbá lọ́rùn ṣùgbọ́n lábẹ́ ìṣẹ̀ríà gbogbo ayíyàn ti kí ní ìkọ̀dà torí pé ó ṣeéṣe tó ń gbé látàrí yíyìn yẹn wọn ba gbogbo dáadé yẹn jẹ ọlẹ ẹyà òbílà nígbà tó máa ń yìn tó máa ń yìn ọ̀nà òbí pé yíyìn tó ń yìn ń wù ń dùn ma ń dùn ma ń dùn ma títí tí ó fi dìvẹ́lọ́pù ábí ti rí pé tí wọn bá ti yìn òun lórí tó ń ṣe àdẹ́pẹ́ inú òun ní dùn nígbà tí rẹ̀ bá ti dùn lórí pé wọn yìn lẹ́yìn

wọ́n ní nǹkan yìí tó gbà wọn lẹ́rù ju màtí ìdájà lọ fún wa òun náà ni aṣẹ́kùn ọ̀pọ̀ wọ́n ti tẹ̀sẹ̀ sí rẹ̀ pẹ̀lú àríyá sáré mi àwòrán torí ẹ̀ kéèyàn sọ́ra fún àmọ́ ènìyàn tòtí gbọ́n bí anábìyàn Muhammad sọlá àtúnà lérè bí sábà wá ń yìnyàn lórí téèyàn sí téèyàn sì tọrọ kẹ́nìkan yàn tí ó sì fẹ́ kí yàn fún sáyìn náà ni àjẹlò bó ṣọ̀rọ̀ àlùmọ́pẹ̀ yóò jẹ ìfúnni nírò dùnú tọ́lọ̀ máa fi máa kájú fún yẹn láyé yẹn kó o ti ń ríro dùnú látàyè nù àwọn tá a máa ti jẹ́ kí ọmọ bí ìdùnnú kan lọ́kàn rẹ̀ yàtọ̀ torí tí wọ́n ti ń bí ìdùnnú kan lọ́kàn rẹ̀ yàtọ̀ àwọn òbí lẹ́ ó ti ti kó ti kí ọba gbogbo sẹ́ǹjẹ́ kọ́nà ọ̀sán wọn. ní ẹnìkan alimami bagawi rahimahullah ọ̀kan nínú àwọn olùmọ̀ islam ó sì dá a lójú pé a ti gbókọ rẹ̀ rí alimam albagawi wọn ní tíra kan wọn pè ní sharhu sunna sharhu sunna yẹn àǹfààní pọnù rẹ̀ gan ti alimami bagawi ọ̀kan wa nù. No nínú àwọn tíra tí ìmáàmù Bàbáwí ní nínú àwọn tíra rẹ̀ ó tún ní tíra tafsir tafsirul Baghawi ó yẹ kí akẹ́kọ̀ọ́ tó ṣe pé ń wá náà tí ń sì fẹ́ kí ìmọ̀ ọ̀hún kọ́jọ́ pò ń mu láti orísun tó má kó nírú àwọn tíra ìmáàmù Bàbáwí lọ́wọ́ torí pé òun bẹ nínú àwọn ẹni tí ó pọ̀ tírú wọn ọ̀pọ̀ tó jẹ́ ahlus sunnah tí o sì fi súnà rẹ̀ ṣeré ìrẹ́ ló ti jẹ́ pété máa ń ka àwọn tó wà tó jẹ́ ti àwọn àlò súnà tó máa fẹ́ rìfà sí tẹ̀síìrì àyà kan ẹ sọ pé ẹ máa rí kí wọ́n sọ pé waqala al-Baghawi fi tafsiri waqala al-Baghawi fi tafsiri wọ́n máa sábà rìfà sí ọ̀dọ̀ Baghawi nítorí pé tẹ bá mú ìmáàmù Ibn Kathir tẹ mú ìmáàmù Baghawi ìwọ àwọn tó yẹ wọn máa ń rí ká tẹ̀sí wọn lọ́dọ̀ alùsùn náà pọ̀ jù ní ìmáàmù Tabari tó torí ẹ̀ al-Imam al-Baghawi nínú túrọ̀ àwọn Sharh as-Sunnah wọn ní fúlàánù tí wọ́n sọ yẹn tẹ̀lifíṣọ́rọ̀ sunna àdéhùn ni wọ́n kójú ọ́bẹ̀rẹ̀gẹ́dẹ́ tí wọ́n ń sàlàyé rẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan àdéhùn náà wá wá nínú Sharh as-Sunnah ti Baghawi wọ́n ní ẹni tí wọ́n ń tọ́ka sí yẹn ó jẹ́ amíru kan gọ́vnà Madina ní nígbà yẹn wọ́n lórúkọ rẹ̀ ń jẹ́ amúrú ibn Salama yìí ti Umar ibn Abdulaziz o yìí ti Umar ibn Abdulaziz. torí pé Umar ibn Abdulaziz. wọn bí òun lẹ́yìn ìgbà tábù òrẹ́rà ti kú wọ́n sì sọ ọ́nà àdéhùn pé àbú òrẹ́rà kírun lẹ́yìn ẹni náà bóòlù tó wá lè kírun lẹ́yìn ẹni tí wọ́n fi bì tó fi kú mo rò pé wa kí amúrú ka kí ó ní sọlá tó gbọ̀gbọ̀ ó sì máa ń ké àwọn súrà tó kúrú ní sọlá tó làásù ó sì máa ń kà ní sọlá tó magrib nínú àwọn alqisar almufassal alqisar almufassal nínú alqur'an apá nínú àwọn olùmọ̀ wọn ní àwọn súrà ni tó ti kọ́ bẹ̀rẹ̀ láti wọ́pọ̀ fáti والصافات صفا àbí àwọn súra tó bẹ̀rẹ̀ láti súratul Jathiyah tí àti bẹ̀ ní al-Qisar al-Mufassal ti bẹ̀rẹ̀ àbí kíkó bẹ̀rẹ̀ láti inna fatahna laka fathan mubina àbí ó bẹ̀rẹ̀ látara súratul Hujurat ya ayyuhalladhina amanu la tuqaddimu bayna yaday Allahi wa rasulihi. àbótí ẹ̀bẹ̀rẹ̀ في سورة الصف يا أيها الذين آمنوا ما تقولون ما لا تفعلون سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لما تقولون أبي يسبح يسبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون àwọn kan gbé náà láti tabaraka ló ti bẹ̀rẹ̀ àwọn kan ní láti sabbih isma rabbikal a'la ní kòtòwárò ló kọ́ sọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ nípa àwọn súra tó kúrú tó kúrú tó kúrú àwọn kan ní láti wọ̀ bọ́hà ló ti bẹ̀rẹ̀ èwo lẹ́yìn ọ̀bá mú wọ́n bọ̀ àbá tó dàda àwọn súra yọ̀ ní máa gùn sòṣùgbọ́n ni wọ́n kò. lórí pé kìsọ́ọ̀rù mufassal ó ọ̀parí sí qul àrùn bi rabbin nas àmọ́ bọ́lá ti bẹ̀rẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tẹ́ gbọ́ ẹni tó sọ pé wọ́n sọ fà ẹni tó sọ yìí pé jáfẹ́yà ẹni tó sọ pé alifat ẹni tó sọ pé hujurat ẹni tó sọ pé ọ̀sọ́f ẹni tó sọ pé tabaraka ẹni tó ní sẹ́bẹ̀ ẹni tó ní bọ̀. wọ́n á ní ìní máa kà ní sọ̀rọ̀ àti ṣùgbọ́n tó bá di ìṣá ó máa ń ka bí wọ́sọ̀tì mùtọ́sọ̀ àwọn súrà ti ń bẹ lókè lẹ́yìn tó gùn ju ètí ń ké ní Maghrib lọ wọ́n fi sọ́ọ̀bù tó bá di àsùbà lọ́tọ̀ ẹ̀wá rẹ̀ àwọn súrà tó gùn gan ló máa ń ké lásùbà. فقال أبو هريرة رضي الله عنه ما صليت وراء أحد أشبه صلاة برسول الله صلى الله عليه وسلم من هذا. èmi ò kírun يعني ẹnìkan tí irun rẹ̀ wá jọ tàbí ìṣòro wá sí làmì rẹ̀ gí bí arákùnrin rí yẹn ká bo rẹ̀ rà kọ́ òkè irun lẹ́yìn rẹ̀. eléyìí ó fi hàn wá nígbà àwọn olùmọ̀sálàyé pé ní títí súnà fúnà gbogbo wa ti sọlá tó sọfù làwa ń ké àbí sọlá tó gbọkọ làwa ń ké tá a máa ka àwọn súrà tó wọn gùn ní sọlá tó sọfù àti sọlá tó bọ̀ ṣùgbọ́n ìta kì ní sọlá tó sọ ó gùn ju ìta máa kí ní sọlá tó bọ̀ lọ. bákan náà tó bá wáyé jẹ́ pé sọlá tó lè ṣá làwọn ké àti sọlá tó lè ṣá táwọn ìta máa ké níbẹ̀ tá a máa kà níbẹ̀ kọjá ìwọ̀ntúnwọ̀nsì kọjá ìwọ̀ntúnwọ̀nsì kò gùn jù kò sì kúrú jù. ṣùgbọ́n tó bá ti sọ̀rọ̀ láti lọ́mọ́kùnrin káàkiri àwọn sóra tó kúrú tó kúrú kí ló wá fà. sáàfì máa kí àwọn sóra tó gùn ní sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti bọ̀rọ̀. wọ́n nítorí pé sọ̀látù sọ́fẹ̀ yẹn òun máa ń wáyé ni ní àsìkò táwọn èèyàn máa ń fọ́nú fọ́ra bẹ́ẹ̀ náà ni sọ̀látù zuhur òun náà máa ń wáyé lẹ́yìn ìfọ́nú fọ́ra ìfọ́nú fọ́ra ni ìgbàgbé kí ló máa ń fa ìgbàgbé ní lásìkò sọ̀látù sọ̀fẹ̀ òun ni pé sọ̀látù sọ̀fẹ̀ níṣẹ́ ló máa ń wáyé lẹ́yìn ìgbà tá a ti sùn. lẹ́yìn ìgbà a ti sùn ní sọlá tó sọfìn máa wáyé ẹ̀yin sì máa pé tó súnmọ́ jù òní gbé lásìkò táwọn ń ké sọfìn lọ́wọ́ yẹn ọgọ́ọ̀rọ̀ èèyàn ní bẹ lórí pé ń sùn ọgọ́ọ̀rọ̀ èèyàn ní bẹ lórí pé ń sùn èèyàn táwọn ń wí la gbà lérò torí sùn oorun ọgọ́rùn èèyàn tá a sọ pé ń sùn yẹn ìyẹn làwọn ta ni àwọn mùsùlùmí kí ni necessity tó wà nù kí kèfèrí ó dí lásìkò kan pàtó kí ló fẹ́ ṣe tẹ́lẹ̀ nù kí ló fẹ́ ṣe kí ló ń fà ní tó wà nù kó tètè sùn kí ni ó fòrú sí ṣùgbọ́n mùsùlùmí òní gbogbo eléyìí jà lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ ọgọ́rùn èèyàn ní sùn lásìkò àsùbà tó bá wá jẹ́ pé ńgbà tá a bá dé ìrun àsùbà á kàn kí àwọn súrà kan tó kúrú tó kúrú ni bí ká kí alam nashrah inna a'tainaka al-kawthar nítorí dájú ni pé ọ̀pọ̀ èèyàn tó ti dé mọ́tòláṣí ti ń palẹ̀ máa ti sàlùwàlá gan kò ní báwọn. kámẹ́sẹ̀sẹ̀ tí ì sọ sẹni tó ṣe é pé ń tiẹ̀ ń bẹ lórí ibùsùn báyìí. àsìkò tí ń gbọ́ tí wọ́n ń ka kí ó ránṣẹ́ nínú gbòǹgbò ń wò ó pé lókè lálẹ́ ìjẹta nìyẹn nígbà táwọn kì í ṣáì níbi tí ìrànràn tí ó gbé lọ subhanallah torí ẹ̀ nígbà tí kéwòn bá wá tó dúró tí ò dúró tó bá tó tán tí ò tán yóò máa bẹ̀rẹ̀ sí pàkíyèsí ara rẹ̀ kókó mọ̀mọ́ jẹ́ kátó bá ti tó tó bá yí aago tó bá yí aago náà lọ yá lọ́lọ́kọ́sára òfó mà tí o lónìí. òtún bá kí lè máa mú ọkàn rọra tètè ṣe express ni sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò tiẹ̀ wọ́n kí àtúbà lónìí ni wọ́n kì í. subhanallah bẹ́ẹ̀ náà ni sọ̀látò zuhur sọ̀látò zuhur onáà máa wá lẹ́yìn qayrula qayrula onáà lóhun táwọn èèyàn máa ń sùn lọ́sàn torí pé ìtọ́dọ́gba onípẹ́kẹ́ wáyé síwájú ṣùgbọ́n nísìnyí qayrula lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sùn ẹ̀yìn zuhur ló máa ń wáyé ṣùgbọ́n láyé anabi sallallahu alayhi wa sallam onípẹ́ tó bá fẹ́ ṣe kailula yóò ti kailula ara rẹ̀ síwájú salatu zuhur ìgbà tó ti jẹ́ àsìkò táwọn èèyàn máa ń sùn tí wọ́n máa ń fara balẹ̀ lẹ́yìn wàhálà tí wọ́n ti ṣe ó súnmọ́ pẹ́lẹ́ pé àwọn èèyàn onímọ̀ básìkò ọ̀run ti tó ìgbà tí lè mọ́ bá ti ka kí ó tó bá gùn yóò fún àwọn late comer láǹfààní káwọn náà lè bá a ṣe kí wọn lè bá a bá àrùn wọn lélẹ̀ yìí ló fà á tí wọn fi pé ká fa sọ̀látù subhi gùn àti sọ̀látù làásù ṣùgbọ́n àti sọ̀látù àbúhù àsubhi àti búhù ṣùgbọ́n sọ̀látù làásù wọn ló máa ń wáyé ní lásìkò táwọn èèyàn wà lẹ́nu iṣẹ́ kò sẹ́ni tí máa ń sùn gbà yẹn sùn pé kí ni oníkálukú wà lẹ́nu iṣẹ́ gbà yẹn torí ẹ̀ wọn náà bùkátà pé ká fa irun yẹn ká fagùn nítorí pé kálukú ó wà lẹ́nu sẹ́ńgbà yẹn kò sẹ́ni tí ń sùn lọ́wọ́ ṣùgbọ́n sọ̀láṣí magreb a lè fa kéwù rẹ̀ gùn lọ títí torí pé àkókò rẹ̀ kì í pẹ́ ti fi wọlé tásìkò ìṣá òfìdé nígbà tá a bá wá ka kí ó tó gùn gùn gùn gùn gùn a tó parí ìran àparí ìṣá ọba wa ń bẹ àbí òní bá wa ń bẹ ọba wa ń bẹ. wọ́n ní sọ̀láṣí ìṣá. ìzọ́fà tí wọ́n fi ní kámọ́ ká kí ó tó gùn lọ títí síbẹ̀ ẹ̀yin náà mà nípa Mu'adh ibn Jabal radiyallahu anhu tó ń ṣe ìmáàmù fáwọn èèyàn ní sọláàtì ràìṣà tí wọ́n dẹnu lé wọ́n bẹ̀rẹ̀ sí ní fa wọ́n tó rúkú wọn ò wọ́n tó wọn ò rúkú ẹnìkan yà rọra járùn jẹ nígbà tó járùn ó sì bá lọ torí kọ́ mẹ́jọ pé àwọn kan ó tiwájú rẹ̀ bí wọ́n ti ṣe gbé kalẹ̀ wọ́n ti sabotage image rẹ̀ tó wọ́n máa ń pé kí ó tó ka ó ti gùn jù tó ó sì ní bùkátà kìíní kan wà nìkan ìwọ Mu'adh tó fìtínà ni ọ̀nà àfẹ̀tánù anta ya Mu'adh tó fìtínà ni ìwọ Mu'adh wọn mọ̀ kí tó bá ṣe ìmáàmù fáwọn èèyàn wọ́n bẹ nínú ẹni tó ní bùkátà wọ́n bẹ nínú ẹni tó lẹ wọ́n bẹ nínú ẹni tó ṣe é torí rẹ̀ ń tó bá ṣe ìmáàmù fáwọn èèyàn kó gbé ìrun fúyẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ bó tilẹ̀ jẹ́ pé àkókò ìṣá ọ̀fẹ́ ṣùgbọ́n wọ́n ní àsìkò ìṣá oorun ti máa kún àwọn èèyàn nígbà mi ìrẹ̀ sábà wà fà láfàgùn jù ẹni tó oorun kùn ó dájú pé yọjà yọjà àrùn yóò kù lẹ́yìn wa ṣùgbọ́n ètò wọn sọ ẹ láyé ìgbà yẹn ní nísìnyí báyìí ebi ò ti máa pa àwọn èèyàn torí pé kálukú nísìnyí wọ́n máa wò pé àwọn gbọ́dọ̀ lọ jẹun àwọn jẹun alẹ́ káwọn sùn ẹlòmíì ti dáná alẹ́ ti dáná oúnjẹ alẹ́ ẹlòmíì kò ní kò tí lọ ra oúnjẹ tí ó jẹ lálẹ́ ló sì ń bẹ̀rù kí ọlọ́njẹ kọ́mọ́jẹ kan ti park in kọ́mọ́jẹ pé ọkàn sún ẹbí. gbogbo àwọn kan ó ti wà láyè sìn jù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ọ̀tàkùtọ̀ ọ̀pọ̀lọpọ̀ kì í fẹ́ kírun kì í ṣe nítorí tọ́lọ́run tẹ́lẹ̀ náà níjọba ti kírun kò ní jẹ́ nítorí tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ ló pé bá lórí íńtánẹ́ẹ̀tì yóò jókòó sí di àpàtìtàwé títí tí sọlá tó sọ́fẹ̀ fi lọ gbóhùrù ọba ń bẹ asúrì ọba ń bẹ magrebi ọba ń bẹ ìṣá ọba ń ìtẹ̀mí yẹn ti tẹ̀mí orí ibú àbí òtí tí wọ́n máa ń pèrún gan-an ó tún lè palẹ̀ fún dé pé kí pípèrún ọmọ wọnú lé wàláhì fìtẹ̀ tẹ́ẹ̀sì mà àkàràmọ́kùnmọ́lá ṣe tó sèyàn láǹfààní jù lọ́pọ̀ jù nínú íńtánẹ́ẹ̀tì ni àbí tó lè ba tèèyàn jẹ́ láyé lọ́rùn ẹ dákun má ṣàbòsí o ọ̀nà ẹ̀dín pẹ̀lú wọn sọ pé tó lè ba tìyẹn nígbà tá a fẹ́ dákun torí tọ́ lọ́wọ́ ọdún méjèèjì. wọn kò lè ha ìwádìí táwa ṣe ó fi hàn pé téèyàn bá wò fínífíní dáadáa nítorí ba tìyẹn jẹ́ láyé lọ́rùn lọ́pọ̀ jù mí nítorí ba tìyẹn jẹ́ láyé lọ́rùn lọ́pọ̀ jù mí because. وقليل من عبادي الشكور èèyàn èèyàn dáwóró nínú àwọn nínú àwọn ẹrú Ọlọ́run ni máa àwọn olùgbàgbọ́ òdodo àwọn ni mùsùlùmí èèyàn ẹ wo àwọn ẹni tí wọ́n ń sọ nǹkan sórí ṣé mùsùlùmí ni ọ̀pọ̀ jù ni àbáwọn aláìjẹ́ mùsùlùmí àwọn ọ̀tọ́ Ọlọ́run lọ́pọ̀ jù ń sì ti pé nílé àṣẹ a kì í pé tíkẹ́ẹ̀tì orí rẹ̀ lẹ̀ tíkẹ́ẹ̀tì orí ibú náà máa fún lẹ̀. ìdí nìyẹn ló fi jẹ́ pé tó bá kàn ṣe research lórí íńtánẹ́ẹ̀tì òun rí màá bẹ́ẹ̀ on the other side sọ̀rọ̀ kó orí ibú náà kún bẹ́ẹ̀ bàjẹ́ orí ibú yẹn wá pọ̀ ju orí rẹ̀ lọ lórí íńtánẹ́ẹ̀tì. kọ́dà nǹkan míì tó ń pè ní tó ń research náà tó bá wò fínífíní tó sì lóye dáadáa wàá mọ̀ pé àwọn mulhidun àwọn ẹni tí ò gbà kọ́ lọ bẹ́ẹ̀ àwọn lọ́pọ̀lọpọ̀ ẹni tí ń kọ̀ tó bá kà á dínà wàá máa rí i pé wọ́n máa rìfẹ́ sí kékeré jọ́lọ̀ gan kí là ń fẹ́ ti tè ẹ̀sìn mọ̀ pé ní ẹ̀ máa ti ń kà tó bá ti pọ̀ jù ìwà rú àwọn ẹni tó kọ̀wé lòun náà máa ti kéde yóò mọ̀ ọ́ torí pọ̀ ń ẹni tó ń kàwé rẹ̀ wọ́n ń rẹ̀ kọ́gbọ́n wọ́n ń rẹ̀ dìvẹ́lọ́pù òye fúnra rẹ̀ tó tó bá jẹ́ bákan ló ń rí ìwọ náà padà máa ṣe bí rẹ̀ náà ni ẹlòmíì òjòkó ti íńtánẹ́ẹ̀tì yẹn wọ́n láì kò ní kírun tó bá sì kírun ọkàn rẹ̀ ò sí bẹ́ẹ̀ torí kó ti ó ti ó ti ó ti ó ti ó ti pọ́ọ̀sì ẹ̀ yóò wá mọ̀ ẹ́ ala ala kí wọ́n sálámà kí wọ́n sáré lọ owó tó ń wó darí. torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé kò ní tètè bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú yín yóò sì máa kánjú kíkẹ́ tètè sálámà. bẹ́ẹ̀ náà ni bọ́ọ̀lù tí wọ́n ń wò láyè sí ń kọ́ òun náà ń bẹnu sábàbí ìyẹn àwọn ẹni tí wọ́n sì tún borí ìfẹ́kùfẹ́ ọkàn wọn tí wọ́n lọ kírun tó bá lọ bọ́ síjọ máàcì Ah, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní wá mọ́sálásí ẹni tó bá sì wá hálàhálà kẹ sálámà ni ọmọ sí kó tètè tún padà síbi títí ń bọ̀ tí máa ń sin lọ kírun tó bá yẹ pé ilé tẹ́ ti máa wo bọ́ọ̀lù ló ti san owó títí ń wò kò ní sọ pé òun fẹ́ dé o ó lè pé òun bọ̀ torí ojú ọmọ sí láti sọ mẹ́kún lọ kírun irun bá wò nínú ìta ń wí. ẹsẹ̀ bí jihadi kan níjà ọlọ́ọ̀ni ẹ kírun lórí jihadi kan látò pé bọ́ọ̀lù yẹ̀yẹ́ torí rẹ̀ ń ti ń dí àwọn èèyàn lọ́nà ọ̀pọ̀ lónìí ọ̀pọ̀ ọ̀tayọ̀ ń ti ń dí àwọn èèyàn lọ́nà láyé jọ̀hún torí ẹ̀ la ti sọ pé àwọn màláìkà yìí máa ń yà wọ́n lẹ́nu tí wọ́n bá kú mùsùlùmí fífi hàn ọ̀nà wo ló fi jàjà bọ́ má ṣe sáni lọ́wọ́ tí ọ̀gbà tiwọn náà jẹ́ ọlọ́run dákun má bà tiwa jẹ́ o. torí di eléyìí eléyìí fi hàn wá pé gbogbo ìgbà bá fẹ́ kí sọlá tó sọ̀tì ká máa ké súrà tó gùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni sọlá tó bọ̀ bó tilẹ̀ jẹ́ pé kéwú tá a ké ní sọlá tó ká má di ogun tó irú ìta àmọ́ ké ní sọlá tó sọ̀tì asra àti ìṣá wọ́n jẹ́ láwọn àgbà kan ní sọláàtì magrib lédè yorùbá tá a máa ké alukurani ni a bá máa ka alukurani na a máa a máa ké àyíká wọ́dà ìwé tá a máa kàwé ni a bá máa kéwèé kíárì àti mò ń ké àti mò ń kà nà ọmọ nípìnlẹ̀ Yorùbá títí bóyá kìíní kan ń jẹ́ ké mo rò pé yé torí ìdùnnú àgbẹ̀ fún ń kéwú wọn ń kéwú kí ń jẹ́ kéwú yẹn kí ni wọ́n ń ké wọ́n ń kéwú wọ́n ń ké kéwú ẹjọ wú lẹ àwọn ẹjọ wú ìwọ ni wú láwọn ọmọ ẹsẹrẹ tó bá kí ó ńgbà wọn bẹ̀rẹ̀ wọn ni wú àlébù tó ní dánmọ lókè níjà wú wọn kí ó wú. Ilé-iṣẹ́ ẹ̀ka ọmọ tó ti kọ́ àwọn kẹ̀kẹ́ ọ̀bá ti lè tún ká máa yí padà. Wọ́n ké wú ìrọ̀lọ́wọ́. Àwọn ń ka ìmọ̀. Mo wọ́yé à ń ka ìmọ̀. òní ìké ìké báwò ká gbogbo yẹ kò sí yàtọ̀ bọ kàwé ọ̀ka kí ó kò sí yàtọ̀ pé mùsọ́là kan tí yẹn ti wá gbogbo yẹ wa pé mọ̀ ń ka ìmà mọ̀ ń ka ọ̀rọ̀ ọlọ́run mọ̀ ń ka ọ̀rọ̀ anábì sallallahu wa wa gbogbo pé sẹ́yìn náà bá rò dáadáa wọ́n ń kí ni wú sí ó yẹ kó jẹ́ pé ilé kéyí náà àlébùtò ní kẹ́kọ̀ọ́ ní sálẹ̀ ní jẹ́ ó sì yẹ kó jẹ́ ilé kéyí ha náà àlébùtò ní kọ́sí àlókè ní jẹ́ àìmọ́ rẹ̀ sí báwa ilé ìjẹ́ bó ti jẹ́ mbẹ́ o. حديث ولا جبير بن مطعم رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقرأ في المغرب بالطور ó ní mo gbọ́ Zubair ibn Mut'im radiyallahu anhu mo gbọ́ kìí ṣe pé wọ́n ní wọ́n pé tẹ̀mọ́ ó ní agbára sọ̀nìsìn wọ́n sọ pé ẹ báyìí báyìí báyìí tó o gbọ́ ni ah, wọ́n wí ni mo rò pé yé tẹ̀mọ́ pé lẹ́yìn ó tètè kọjá bẹ́ẹ̀ ó sì tètè kọ́mẹ́jẹ bẹ́ẹ̀ bọ̀tùgbà tó bá sọ pé mo gbọ́ ni ó yàtọ̀ sí wọ́n sọ fún mi ni torí ẹ̀ ló ti jẹ́ pé nínú ilmu mustalah lẹ́bù tó ga jù téèyàn ti lè gba ọ̀rọ̀ wá oníkọ́ sọ pé sẹ́mẹ́ẹ̀tù hadẹ́sẹ̀ni hadẹ́sẹ̀ni àti sẹ́mẹ́ẹ̀tù àwọn ni wọ́n ní agbára jù pé mo gbọ́ ọba mi sọ̀rọ̀ torí ẹ̀ téèyàn bá jẹ́ mọ̀dẹ́lẹ̀ ẹni tí wọ́n máa kó ń gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ò ti gbọ́ bí ní ìsìn ọlọ́run ọlọ́wọ́ ọlọ́kẹ́kọ̀ọ́ ní Egypt ní Israel àwọn adé wọn fẹ́ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run dípò kọ́tẹ́ pé ọwọ́ nǹkan tí wọ́n mọ̀ náà lọ bá àwọn èèyàn sọ ó tún wá fẹ́ gbókùn kókùn wọn á sọ pé kọ́dà mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sheikh Ibn Baz kọ́dà mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sheikh Ibn Uthaymeen kọ́dà mo kẹ́kọ̀ọ́ lọ Ibn Baz Ibn Uthaymeen ní Misra ń bo ike àná wọn ń lọ síbẹ̀ wọn máa ń lọ kẹ́kọ̀ọ́ mbẹ́ ni ókè wọn ń lọ síbẹ̀ wọn máa ń lọ kẹ́kọ̀ọ́ mbẹ́

ẹni tí wọn máa kó ń gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ò rí rí ambọ̀sibọ́sí pé ó gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ rí wọn ò pàdé rí ambọ̀sibọ́sí pé kí ẹnì kan sọ pé Sheikhul Albani wọn sọ báyìí níjọ́ kẹta wà lọ́dọ̀ wọn ní Urdun ní Jordan ah! Sheikhul Albani sípẹ́ rí wọn ah, something like that there was something like that so eléyàwó pẹ̀lú kí ni àtẹ̀lé so wọ́n ti wá mọ̀ yẹn pé mọ̀dẹ́lẹ̀ ẹ mọ̀ pé rẹ̀ náà pọ̀ láyé sí tẹ bá fẹ́ apply dẹ̀ ń sínú ìgbésí ayé ẹ rí i pé nǹkan púpọ̀ ni wọ́n hàn sí yẹn nǹkan kan ṣẹlẹ̀ kò sójú rẹ gbọ́ o yọ̀rọ̀ pé kọ́dà ń bẹ̀ yẹn ó kí fún gan ni ṣe ta ló kí fún ṣe lágbájá ni lẹ́yìn wá pé kò túmọ̀ sí pé yọ pé ń èyí náà ti wá rúgbìn sọ fún mi. tí wọ́n bá tẹ̀sán bá tẹ̀ kọ̀ wá dìde gbọ́ lóòótọ́ sọ̀rọ̀ tó gbogbo àwa náà a ní mà. ìrora ẹni tó bá kọ́kọ́ gbọ́rọ̀ bọ́ sọ pé ókè nígbà tó sọ tó sojú ẹ̀ sojú fún wa ṣé òun wà lọ́dọ̀ àwọn ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ torí pé ìjọba sọ fún wa àwọn olóòtú fẹ́ sọ fẹ́ lómi àti nífẹ̀ẹ́ jẹ́ pé pé rọ́lá àmà tàká because tó bá ń sọ experience kan ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sọ fún wa táwọn awò lágbo òfin ọlọ́run bá títí ah, láwùjọ ẹni pé ọwọ́ wa yóò wọnú yẹn irọ́ ló ti dé fún wa ìgbà táwọn sotori ẹ̀ nígbà tí wọ́n bá ti kọ́kọ́ gbọ́ ọ́n ti dáàbò tó lọ sọ gbọ́ ọdún àbí wọ́n ní wọ́n pé àwọn gbọ́ sáré fún àmì ẹ̀gbà rẹ̀ ọwọ́ béèrè yóò mú lọ́ọ̀lù láti ọba sọ̀rọ̀ fún ọ yóò rí fóun gbọ́ dájú torí ẹ̀ eléyìí tí ẹni tá a bá ti mọ̀ pé mùdálẹ́sì ni mùdálẹ́sì wọ́n máa ń sọ pé àn àn bọ́là wà á nà ilẹ̀ látọ̀dọ̀ lágbájá láti gbọ́ látọ̀dọ̀ tàmẹ̀dọ̀ láti kọ́ sọ pé a gbọ́ ó ní látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ tàmẹ̀dù bí mùdálẹ́sì máa ń sọ̀rọ̀ àmọ́ nígbà tí mùdálẹ́sì sọ pé sẹ̀mẹ́ẹ̀tù àdìmú pé mo gbọ́ á àmọ̀dúpẹ́ fọlọ́ yẹn ti láàrin ọgọ́rùn-ún ẹgbẹ́ ọlẹ́ẹ̀ka yìí tó eléyìí níjọ yẹn àdìmú àwa sọ yìí pé nínú àwọn ẹni gbogbo àdìsí alágbádá wà mẹ́ wọ́n hu ọmọ ìṣòro ń bẹ tẹ̀lé ó sì ti gbajúmọ̀ yìí pé máa ń parọ́ kó ń gbọ́n tí ọ̀gbọ́n walakinnahu صرح هنا بالسماع، ṣùgbọ́n níbi ọ̀sọ́ jáde yanya yanya kó ń gbọ́ torí rẹ̀ ntí ọba kó bá di tìyẹn tó fi di bọ̀rí o ti kó mbẹ́ ni. tìrẹ̀ tí mùdálì tó bá ti sọ kó ń gbọ́ ọ̀rọ̀ pé mùdálì tó wà ní kánà tó tẹ̀lé ma nínú àwọn ẹni tí wọ́n mọ̀ pẹ̀lú tẹ̀lé kò náà ní ibnu ishaq ibnu ishaq bàbá onísìrà tọkọ síra ńlá fún wa tó jẹ síra síra tó tóbi jù wọn pè ní sírọtù ibni ìsàkọ ọsẹ mi pẹ̀lú ìmáàmù malik nígbà kan náà ìmáàmù malik gbọrọ nítorí pọjọ mọdẹlẹ mọdẹlẹ ẹ sì mà pé nu síra history irọ́ lè wọnú history torí ẹ̀ náà sọ pé ńgbà tí wọ́n fẹ́ apply principles hadith lórí síra á ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń sọ pé ó ṣẹlẹ̀ èèyàn níbi sọ́mọ́ torí ọ̀nà tí wọ́n gbà wá ń kọ́ wọn fẹ́ sẹ́rin lọ. kódà ọ̀rọ̀ lè débi pé stephen hart tó bá sọ pé sẹ̀mẹ́ntò tó bá sọ pé àdẹ́tẹ̀ ni Imam Malik fún gbà wọ́n fi ń tèèsì pé nǹkan bẹ́ẹ̀ láàrin torí pé ó ti sọ pé mo gbọ́ Imam Malik tó wọ́n ní ẹ̀ kí ni ta ni tó fẹ́ sọ pé bóyá nǹkan bẹ̀ láàrin wọn torí gbọ́dọ̀ bá sọ pé òun gbọ́ kí ló tún kù mọ́ ẹsìn mọ̀ pé tíra ibùdó isham ilẹ̀ nìkan tún dín tóun sọmaráì wọ́n ń pè ní kíni ibùdó isham wọ́n ti sọ pé tíratú ibùdó isham tíratú ibùdó isham lọ́wọ́ agbájúmọ́ jù lónìí òun lọ́ wà òun lọ́ wà lọ́wọ́ àwọn èèyàn púpọ̀ jù tíratú ibùdó isham fẹ́ẹ̀ ti eléyìí wà bíkíbi eléyìí wọn ẹ̀kọ́ wà lọ́dọ̀ kálukà bẹ́ẹ̀ fẹẹ mọ nípa àgbésí ayé ànábì sọlọlá àríwá àríwá sẹlẹ torí ẹsẹ ìrọsẹ ìbùnà ìṣàn òun wà. náà ó lóun gbọ́ sànàbì sọlọlá àríwá sẹlẹ tí wọ́n ń ka ní sọlá ẹ̀yin ogun àbí ogun ogun. tẹ̀lé ìfihàn wa pé lẹ́ẹ̀kan láàrin ẹ má gbàgbé àdéhùn kọ́kọ́ síwájú o fáwọn súrà tó kúrú tó kúrú ní máa ké nínú sọ̀látùl Maghrib ṣùgbọ́n lẹ́ẹ̀kan láàrin ńkọ́ ànábì máa ń ké àwọn súrà tó gùn ní sọ̀látùl Maghrib. àdéhùn alákọ̀ọ́kọ́ yẹn tí wọ́n sọ pé lágbájá ó máa ń ké àwọn súrà báyìí báyìí báyìí báyìí sábò òrera ìdájọ́ àdéhùn yẹn ni pé àdéhùn ànábì nítorí pé gbogbo tí wọ́n léǹkì ẹ̀ máa ó ti túmọ̀ sí pé àtọ̀dọ̀ ànábì gan-an ni wọ́n ti rí àwọn nǹkan yẹn onísìn kọ́sì ànábì torí rẹ̀ lọ́wọ́ ṣọ́kùnmọ̀ rọ́ọ̀kà ó ní ìdájọ́ pọ́rọ̀ ànábì màtàbù rírà ti ní bí sẹ́ńsẹ́ń gan ìnìrún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn rẹ̀ àfáà tún mú àdéhùn wá fún wa o hadith Abu Hurairah radiyallahu anhu eléyìí túmọ̀ sí pé njọ́ sílẹ̀ náà ń bá lọ́wọ́ ka súrà tó gùn ní Maghrib kòkòrò torí pé àwọn kíláàsì kòsò láti Maghrib náà fẹ̀ torí pé ó fẹ̀ títí tí ash-shafaqul ahmar tí ó fi pamọ́ ìyẹn ni pé láti ìgbà tó òun ti wọ̀ á rí bí wákàtí kan kó tó di pásítọ̀ ìṣá ìwọlé láwùjọ tí wàá mi àtìláwọn sáà ti mọ pé wọn fẹ́ sọ̀rọ̀ tó lórí rákà kan lórí rákà ẹ̀yọ̀kan kò lè gba one twenty minutes ìjọba ti gbé súrà mí lé fẹ́kọ́ náà gba ten minutes ìpín aló burú mbẹ́ tó lẹ́ẹ̀kan láàrin kò sí tó burú tọ́ àdìsí eléyìí ọlọ́nà bíi sallallahu alaihi wasallam wọ́n máa ń ké alif lam mim ní ìran àsùbá àràkà alákọ̀ọ́kọ́ ní gbogbo ọjọ́ jùmùá. alif lam mim tanzilu kìtàbí la rayba fihi min rabbil alamin. anábì máa ń ka súrọ́tù sajda yìí lẹ́yìn fatiha ní raka alákọ̀ọ́kọ́. àwọn olùmọ̀wá ní ṣé nítorí ìforíkalẹ̀ tí ń bẹ nínú súra yẹn lànà fi máa ń ké ni eléyìí tó túmọ̀ sí pé táwa náà tá a bá lè ka súra mi tó ní forí kalẹ̀ ó ti túmọ̀ sí i àdìjọ agbẹ́rù flamínú sẹ́tìlá náà la bá sàtìkà tá a kà lórí ibi tá a ti forí kalẹ̀ tá a bá ti forí kalẹ̀ ó ti tó a nídìí láti parí rẹ̀ wọ́n ní rárá o wọ́n ní súra ẹ̀ nítorí tó kó sínú ọ̀rọ̀ nípa àgbéǹda òkèèyàn ọ̀rọ̀ nípa tí ó nípa ìpadà sí wa pàápàá jùlọ ọjọ́ júmùà náà ní gbẹ̀ndà ìyàmọ̀ ọ̀jẹ̀ ọjọ́ júmùà lọ́mọ àlùjànnà ọwọ́ àlùjànnà kọ́lọ́ọ̀dé àjọ kan nù wọn ọjọ́ júmùà lọ́mọ náà wọ̀ náà kọ́lọ́ọ̀mọdé àjọ kan nù wọn so nítorí eléyìí lànà bí sùnmọ́ kí àwọn súra méjèèjì yẹn alif lamim asẹjida tẹnzil sẹjida ànábì máa ń kí lẹ́yìn fatiha níraka يزكي هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا نراك لك تولي من قطع سيما بس لسنة تواجه سورة السجدة سميجي كاكي أبالا كان ركا لكوكو كاكي يكو ركا في آتا آه، لسنة أبي كاكي ديه nínú سجدة نراك rákàrà àkọ́kọ́ kápé díẹ̀ nínú suratul insan nira kẹlẹ kejì àtẹlẹ súnà ìjọba àtẹlẹ súnà eléyìí yóò ké gbogbo sájídà nira kẹlẹ alákọ̀ọ́kọ́ lẹ́yìn fàtàhà yóò ké gbogbo suratul insan nira kẹlẹ kejì lẹ́yìn fàtàhà eléyìí ni títẹ̀lé súnà tó wà nínú eléyìí a ti fi mà ike ńgbà tá bá ń ké suratul sajda débi tá a ti forí kalẹ̀ débi tá a ti forí kalẹ̀. سوتارا تدي أقبل تتجافى جنوبهم عن, عن المضاجع يدعون ربهم خوفا وطمعا أتما بالو كتاب فاري سورة كتوا دي فارقو دي بيكي láwọn àyè tí àwọn ìmáàmù ti máa mójútó léyìí àwọn ẹni tó ń kírun lẹ́yìn náà wọ́n máa tara àwọn súrà yẹn mọ̀ kó nínú jùmọ̀ bí ẹ̀ bá ti gbàgbéra tí yẹn bá ti gbàgbéra eléyìí ò sì nídìí kútúbà ìgbé ẹ̀yìn jẹ̀mọ́ àforí kalẹ̀ o nítorí pé ẹ̀yìn sáà ń tí àkùránì létí rẹ̀ tó náà ti fi ń gbọ́ àkùránì tí èso ní tíì sàn gbàtó náà bá gbọ́ wọ́n sọ̀rọ̀ débi wípé wọ́n forí kalẹ̀ fọ́lọ́ wọ́n ṣubú wọ́n ṣubú lulẹ̀ forí kalẹ̀ fọ́lọ́ nígbà tí lè wọ́n bá ti lọ ìgbìmọ̀ fún wọn lọ forí kalẹ̀. torí ẹ̀ àwọn ìmọ̀ wọ́n ti máa ń sagbára láti fi gbé bẹ́ẹ̀ yẹn àwọn àwọn àwọn àwọn ti ọlọ́ àgbọ́ lọ́nà táwọn yóò fi ní ìfura pé yéte òkú là ń lọ yéte òkú là ń lọ yóò ìforíkalẹ̀ là ń lọ ọmọ àwọn àgbọ̀. tó àwọn èèyàn ti lọ eléyìí bí àti dáhùn ìbéèrè táwọn èèyàn béèrè pé ṣé kí ìmáà kó máa change yọ nígbà tí wọ́n ti Allahu Akbar ti dúró. Allahu akbar ti rúkú Allahu akbar wọ́n forí kalẹ̀ nígbà tó bá débi àtayá Allahu akbar wọ́n ní tọ́tọ́ àbí gẹ́gẹ́ kò sí tó burú ní gbogbo eléyẹn táwọn aṣọ mìíràn àbẹ́tì kúgbà táwọn aṣọ kóró ọkà bàbà táwọn aṣọ di àpò ńlá torí ẹ ẹni tí. ẹni tó bá wí tó kópa rọrùn tó dàtà àwọn obìnrin pàápàá jùlọ ẹ̀ ṣe làdáni àbí òye yìí nìkan gbóhùn sókè imam and báwo ló ti fẹ́ káwọn èèyàn mọ̀ pé nísìn lọ sí rògbò òní ọlọ́ọ̀gùn ìpò tó gbénu súnà náà kò ní dákẹ́ títí tó fi parí sami الله أكبر الله أكبر onídàbí tó ń lọ sí forí kalẹ̀ Allahu Allahu gbogbo yẹn ti mọ̀ kó jókòó tí kò sí lẹ́yìn èso bí tí wọ́n wà lẹ́yìn ọ̀pìn gan tó bá yẹ kó الله a ìmáàmù a ń bẹ lẹ́yìn gàgá tó ọ̀pọ̀lọpọ̀ ti rẹ lẹ́yìn kò sí tó burú béèrè béèrè kan lónìí tó fi ó fa ó ní ìmáàmù ń kírun fáwọn ìmáàmù wa wà lóko làdáni wa lérò wípé ìmáàmù ti ṣe sẹ́mi Allahu liman hamida òun kà gbórí sókè Rabbana wa lakal hamdu gbogbo yẹn bá ti gbórí sókè wọ́n bá bá ìmáàmù rúkú ẹ̀sọ́ àríkè ìmáàmù wa rúkú kálukú bá sáré padà sí òkú nígbà tí wọ́n kírun sẹ́yìn mọ́mù náà wàá gbé gbóná òun náà àmọ́ ti tó ti rí èyí wọ́n ti padà rúkú o nígbà tí wọ́n sá ti wọ́n ti padà rú wa ní kí lọ́ọ́ tẹ̀lé gan lẹ́rìí báyìí báyìí báyìí báyìí gbogbo wọn kó tún òkì kí ni wọ́n ṣe mẹ́ kò sí tó ti rù wọ́n kò sí tó ti rù wọ́n lórí pé àti ṣe ni wọ́n ṣe tí wọ́n lérò pé ìmáàmù ti gbórí sókè. Okay wọ́n padà àná tí wọ́n kókò sí ìgboro tó wọ́n ti tún lọ bá ń bi tó àná kódà wọn ò ní ṣe kọ̀bùlì kan wọn ò ní ṣe bàájì kan gbàdé ti ṣe ìmáàmù ló sá ti ṣe ọwọ́ àti gbogbo òun wọn ni wọ́n tún kí ilé ìjẹ̀bù ti jẹ́ lọ. so wọ́n bẹ ní sàlámì sùnà nínú rìwáyà Tabarani nínú hadith ibn Mas'ud wọ́n ní yóò dé mọ́tàlì gbogbo gbàlá náà dùn àti bẹ́ẹ̀ yóò ké alif lam mim tẹ̀sílì sẹ́jìdá láti rákà alákọ̀ọ́kọ́ níjọ júmọ̀ yóò ké hal ata alil insani ní rákà ẹlẹ́kejì lẹ́yìn fàtà níjọ júmọ̀ wọ́n ní bẹ́ẹ̀ gbogbo gbàlà náà dìtò wá sí ọmọ ẹ̀sìn rẹ̀. sọ̀tùkọ́ kò sí tó burú kẹ́ fílẹ̀ gbà kan kò sí tó burú kẹ́ fílẹ̀ gbà kan torí káwọn ọ̀nà bà lérò wípé ọ̀ràn yẹn ni. sọ ọ́n ti rà náà dìtò mẹ́sìn bẹ́ẹ̀ láti rán wa létí nítorí ti ṣẹlẹ̀ níjọ júmọ̀ bẹ́ẹ̀ náà mọ̀ ẹ̀ sọ méjì fún wa ní ọjọ́ tẹ̀lé ní ọjọ́ jùmọ̀ à. náà ìjọ tó lọ́n dáná bí ara rẹ̀ tó bó ti dá tó náà pé àwọn ojúṣe ọlọ́run làwọn àwọn ti fún gbogbo ọmọ láti ìgbà tí ádámù ti wà ńlẹ̀ kọ̀rọ̀ gidi lámà lọ́nà ti sùn ní ànábì ló sì ti sùn láti wá sí gbogbo ọmọ ànábì àgbà. ẹ̀dẹ́gbẹ́ ádámù wọn ti dá kalẹ̀ bí yàn mọ̀ lọ́jọ́ tó pọ̀ ní alọ́dọ́dúnmọ́ àtẹ̀sùn. ìtumọ̀ rẹ̀ ní pé ìjọ tó lọ fẹ̀mí sí la òkò yé wa ìjọ tó lọ fẹ̀ dúró pé nínú táwọn olùmọ̀ sọ màtó wà lámà tẹ́lẹ̀ náà wọ́n náà gan ọlọ́run ti mọ̀ fún wọn náà Suleiman lọ́mọ jẹ́ Suleiman ti já ní láti ìgbà tí Ádámà ti wà ní níbọ̀rọ̀ gidi àbí kọ́ mọ̀ wọn náà ti mọ kálukú ṣùgbọ́n kò sí ìjáde wá sáyé mọ̀lùkọ́ yìí wà sára bí tọ́ka sínú èròjẹ́ túbí kan wọ́n kàn máa lo eléyìí gbọ́dọ̀ hàn àdìsí náà lẹ́yìn náà fa wọn ìgbésórí àná ti lọ́lọ́ lọ ọgbọ ọgbọ ọgbọ tẹlẹ àyè ike mọ jẹ anabi ọlọ mo sì jẹ atọwájú fún gbogbo àwọn anabi adam láti kótó ti kọlọ kẹta adama bẹ́ẹ̀ náà ni wọn náà wọn náà ti jẹ Lukman ọmọ ìdírísà ike wọn sì fi ọ ní bísà nígbà tó ṣe owó ti lọ sí láwùjẹ ìjọba ti parí fún yẹn ṣé báyìí báyìí ló tí wò sí màlẹ́ ìsìn dà kótó ti kọlọ ń dáná bí adama síbẹ̀ yìí mà bẹ́ẹ̀ pé kó tó dá sánmà sílẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà pẹ̀lú àádọ́ta lọ́nà ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years lọ́lọ́ ti kọ́ gbogbo tí ó ṣẹlẹ̀ ló ti kọ́ kálukú ló ti kọ́ tí kálukú ó ti ló ti kọ́ tí ó ti kálukú. tó ń dáná bí tọ́ka sí bẹ̀rẹ̀ torí di eléyìí báyìí eléyìí túmọ̀ sí wípé nínú tó ti ṣẹlẹ̀ jọjúmọ olùkọ́ ń sọ pé ìgbà tájà ló wà lámà gbogbo ìgbà tí ẹ̀sìn fún ọ̀tún bá kọjá gba ibi tí ádámà tó ọkàn wà á lẹ̀ kọ́rọ́ gidi káwé tó bá kọjá gba rẹ̀ yọmọ awò lọ́kọ̀ tẹ̀lé ẹ̀kẹ́ wò pé mi ni wọ́n fún mi lóye lọ́kọ̀ tẹ̀lé wò kékeré léyìí lọ́kọ̀ lọ́mú wò kékeré léyìí wọ́n gbọ́ yé ìyẹ́ tó tó máa fà kó bá fún kó bá láéláé orí ibu láéláé rẹ wọn náà fi kí á fọ tó bá fojú digi tínrín ó lè fún ọ lójú gbangba òrùkọ yé bí obìnrin tó rogún rẹ kú ni tó rogún rẹ kú wọn á tẹ orogún yẹn sínú yàrá sẹnu kó yẹ kí ikú ọdẹrùbà yẹn lẹ ẹ eléyìí ọmọ lè dìde àwọn táwọn ọdá dúpọ tó wà lọ sọ́dọ̀ tó gbọ fún un gbogbo ọlọ lédè ọ̀kan ní tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ní ìtura ṣe tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ọwọ́ bá wọ ẹnu. nígbà tó wọ́ wọnú eyín òkú bá di ọwọ́ mu. wọ́n jẹ́ ọwọ́ mọ́lẹ́nu ọlọ́wọ́ ọ̀yọ́ torí ẹ̀ ṣe ṣe jẹ́ kí káyè tá a nà ẹ̀dẹ̀ pàtà ẹ̀ kílódé yìí mú kílódé àgbógbó. Ádámọ̀ yìí náà ló ti sábà lórí ikú tiẹ̀ lálá. Ní tìtọ́ náà kó a ṣe sábà tó bẹ́ẹ̀ ṣe sábà lórí gbogbo tiwa náà. Fetí fọ̀tà. Nígbà tí tòun ti dànù, ẹjẹ́ kò wọ́n bá tiwa náà jẹ́, ọlọ́mọdé orí tiwa bàjẹ́. Torí ẹ̀ ló ti jẹ́ pé níbẹ̀ yẹn nínú tó fi ṣẹlẹ̀ ńjọ́ Júmọ̀ náà ní dídá tó lọ́n dá anabi adam alayhi salam ahan kí tó ní tó tó ṣẹlẹ̀ méjì là ń fẹ́ hmm? ìjọ náà lọ́nà mú wà jẹ́nà ìjọ náà lọ́nà mú wà jẹ́nà ìjọ náà láti wọn padà wọ́. wọ́n ní síkímọ̀ tí ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ní pé ìgbà tá a ti mọ bá ìjọ ṣe dùn tó tọ́lọ̀ ọ̀pá ìdáná náà la máa gbé tẹ́lẹ̀ náà torí kó tó dá adámọ̀tán ló ti sọ pé ilẹ̀ la gbè kí ni wàhálà àti wọn máa gbé adámọ̀tán lọ sẹ̀ lẹ́gbẹ́ rú pánpán. tẹ́lẹ̀ náà ọlọ́run ti kọ́ pé rú pánpán ọlọ́run ti kọ́ pé ẹsẹ̀ yọ ọ̀fẹ́ yọ ọ̀la yọ ọ̀gá dọ́rọ́ ọ̀gá títì òfin kẹ́kẹ́ tuntun kẹ́lá máa parọ́ kó lọ́sẹ̀ ẹsẹ̀ àjogúnbá ẹsẹ̀ olójó ẹsẹ̀ olójó asìlà wọlé tẹsíru wa zero tó ń. ẹnì kó onírúurú ẹgbẹ́ lómi dáadọ́ tẹ gbà gbogbo ọgbọ́n adé pé tiẹ̀ lọ́wọ́ bọ̀ ọ́. nítorí di ilé yìí báyìí ádámù àríyé sẹlẹ̀ wọ́n ti tún àlùjáná wọ̀ wọ́n ti máa dùn rẹ̀ ẹ̀rọ àkùnbọ̀ wọ́n tún fẹ́ padà sí. jẹ́nà ni ó dàbí ìwọ náà ni wọ́n kàn gbé ọ lọ sílé ńlá kan gbogbo nǹkan bọ́tìn wọ́n máa ti tẹ bọ́tìn ògiri ọ̀yà nu yóò gbé yan yóò gbé hàn yóò gbọ́ ká yóò gbé hàn yóò gbé bà yóò gbé hàn so tó bá ti gbé yan báyìí yóò wá gbé àwọn ọbẹ̀ oríṣiríṣi tó bá yẹn wá yóò tún ní kó ọtọ́ kà sí i tó tó bá tún ṣe gbé ọbẹ̀ òsíkí báyìí ó tún á gbé àwọn ẹran tó bá ọbẹ̀ òsíkí jáde ká so lójijì wọn kàn kí ọjà nínú ilé òyìn fẹ ọ̀sẹ̀ kan náà ni wọn sọ fún ọ sí tó bá fẹ́ padà sílé yẹn tó bá fi lè gba fọ class jáde yunifásitì wàá padà sílé ẹ̀. ó gbìyànjú àbọ̀ ní gbìyànjú. náà ó gbìyànjú kítíkítí ni. ẹ̀ńtọ́ mọ̀ pé àyè fọ class lọ mú lọ ní gbìyànjú kan máa ń tó because it is now too late. fa wàlálà ọkọ nítorí ti eléyìí báyìí èèyàn àbẹ̀rẹ̀ ti gbìyànjú pé mo fẹ́ padà sílé wonderful. bẹ́ẹ̀ àlìjẹ́ náà wá kọ́ fi hàn máa la àyìn rọ́ọ̀t wọ́n lọ wala khatara ala qalbi bashar nítorí òrírí ń bẹ́ẹ̀ dáadáa nítorí ọ̀gbọ́rí ń bẹ́ẹ̀ dáadáa nítọ́kà kan tí ẹ̀rọ rí ń bẹ́ẹ̀ náà àlùjànnà ṣùgbọ́n tá a ti tọ́ àlùjànnà wò àwa náà ti tọ́ wò ẹjọ́ yé wa àwa náà ti tọ́ wò torí tí bàbá ńlá tọ́ wò ọmọ ọmọ ọmọ tọ́ wò àbí ọ̀tọ́ wò ẹ̀yọ́ torí ẹ̀ ìgbà tí bàbá ńlá wa ti láǹfààní àti tọ́ wò tí báwa náà ń gbọ́ ròyìn rẹ̀ nísìnyí mo gbọ́ pé àlùjànnà náà ti tọ́ bí wọ́n ti wá ròyìn rẹ̀ fún wa ta ló wù pé kí wọ́n parí ayé kí wọ́n parí sínú náà kò sí o gbogbo apáta ló wù ká padà sálì jẹ so ojú kòkòrò tó lọ ń fẹ́ sálì jẹ náà ti wà nù wípé ńgbà tẹ ti wọ bẹ́ẹ̀ rí tẹ ti má dáadáa ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàrin rẹ̀ àti náà mú kan bẹ́ẹ̀ ọlọ́mọ tó wà lọ́mọ rẹ̀ torí ẹ̀ nínú tó ti ṣẹlẹ̀ rí náà bàbá ńlá wa wọ̀ ọjọ́ náà lọ́nà tó mú jáde bẹ́ẹ̀ ọjọ́ náà láti wọn padà wọ lórí ìgbéga kìámù kọjú ní ọ̀rọ̀ àjẹ yéésì pé ìgbéga kìámù ọjà àná ọ̀la aláwọ̀ àwọ̀ àlùjẹ́nà ọjọ́ kan náà fifty thousand years nínú wa eléyìí túmọ̀ sí wípé ìjọ náà ní yìí ìjọ náà lọ́mọ ìjọ náà lọ́mọ náà wọ̀ náà rẹ̀ ní tiwọn náà sọlọ́wọ́ àbísọ́lá tó gbogbo ọjọ́ tí lọ́ba ti mọ́ níjọ́ tó wà gbogbo nǹkan tó jẹ́ abẹ̀mí ni wọ́n máa sá kíjokíjo wọ́n máa sá sókè sá sódò ẹrù wọn máa bà wọn kó má jẹ́ kó ní lọ́jọ́ ọjọ́ òpè àfihàn abalẹ̀nu á ọkàn yìí lé kọ́ oníkàlùkù wọ́n tún máa wò pé you are today's Friday I have a promise today báwo ni wò pé bóyá ìdásílẹ̀ máa ń fọ́tọ́rọ́. إذا السماء انشقت قل قل جكني يوم تبلى السرائر قل جل وإذا البحار فجرت قل جني أيها أيها نيرو كي أنو كي قادم يوبا ما قادم <laughs> سبحان الله so ànábì ń fẹ́ ká máa rántí ká máa gbàgbéra ká máa rántí pé gbẹ̀ndẹ̀ àlùkìyà máa ń bọ̀ tí ọba ti dé irú ọjọ́ òní náà ni ọjà yọ ó mú ló mú ẹ. lẹ́yìn rẹ̀ adùn bì ọlọ́run bá kọ́ràn wá lọ́wọ́ lórí àti ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọ́ràn wá lọ́wọ́ lórí àti ní àti tá à ń gbọ́ ọlọ́run bá ó sì wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí ì fi mú lò. ti jẹ́ sábà bí rere fún láyà tó fi hàn subhanahu wa ta'ala wa hamdihi ashhadu an la ilaha illa wọn ni tí sọlá tó là ìṣá lákòókò rẹ bá tó wọn ti gbé àlàáṣá òkàlẹ fún di alẹ́ tàbí dáhùn ìlà àṣà. oúnjẹ alẹ́ ní kẹ́ẹ̀fì bẹ̀rẹ̀ oúnjẹ alẹ́ ní kẹ́ẹ̀fì bẹ̀rẹ̀ àdéhùn mi ti fi hàn bí gèsè oúnjẹ alẹ́ láti wọ́n wá gbóúnjẹ kalẹ̀ nígbà tó àkókò ọ̀nà ti tó oúnjẹ ní kẹ́ẹ̀fì kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nígbà tí ẹ bá jẹun wá lọ kírun ìdí ni pé àti gbogbo ti máa kó a báyìí níbi lọ. tọ́lọ̀ lọ́nà tó fi jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fara kírun bẹ́ẹ̀ náà lè yàn fọkàn tọ̀ yàtọ̀ sí kó jẹ́ pé ńgbà tó ń jẹ́ wà ńlẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rùn ètò súnmọ́ tán á máa ronú kí ni wọ́n ti ẹ̀sìn lálẹ́ yìí kí ni wọ́n ti lọ́sàn yìí kí àkọ́yẹ́kọ́ àti pé ó sì rọ́bẹ̀ a lómi àríbi tàná náà lórí gbogbo nǹkan lẹ́ẹ̀mọ̀ rò torí ẹ̀ ọlọ́run ọba wa ti tóbi ìwọ ń bẹ ìwọ rẹ̀ fi ń bẹ lórí wa ọkọjá kọ́tẹ́ fáàmù àtìn láti wọn àwọn ọ̀pọ̀ lọ́rùn tó ń jẹ torí ẹ̀ ẹ̀kọ́kọ́ jẹun náà kẹ̀ tó wá pẹ́pẹ́ bọ̀ síbẹ̀ wa jẹ àjẹrán lọ́nà ọkàn tó lórí ọ̀run lè ọkàn tó ní sí bẹ́ẹ̀ torí náà bá ti yó jù orí ẹ̀ pé má torí ẹ̀ ẹ má jẹ àjẹrán gẹ́gẹ́ bó ti wá nínú hadith táwa kì í jẹun àti tẹbi bá pa wá tá a bá wá jẹun àìjẹ àjẹrán náà. olùṣàlàyé ni. náà bá sọ tí wọ́n sọ pé bí àṣetọ́ ṣe ń fọwọ́ gún lọ tó dé ìgbà ẹni tí máa bí ọ̀rọ̀ ó lè jẹ́ bí owó tí ló fọwọ́ gún ọlọ́wà ní kò ṣe tẹ́ dà lọ. tó dé ó lè fọwọ́ kan gba ó fẹ̀fẹ̀ gba ní ìsàlẹ̀ báyìí ní akátá ẹ̀ ń jáde ọ̀rọ̀ ní kò fọwọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tá a ẹni wípé àwọn orí kíkọ̀ máa nínú ara wa ó wá nínú ẹ̀gbà wa pé kí ló fà tí ọmọ ká ń yí sẹ́ńtì tá a yóò yí nínú ilé tó ọwọ́ tó ń lọ nínú tí ìgbọ̀n ọwọ́ tó ń lọ nínú ilé táwọn oríkèé ń lọ wọn ní tó fà mí pé ní kíá tọ́nà fẹ́ ẹ̀mí sá nàbí ádámù alayhi salam lára nàbí ádámù sáré ó ti sáré lọ ṣubú bó ṣe ṣubú gbogbo omi tó á fi lílẹ̀ lọ́dọ̀ oríkè wa wọn á di kóró fún ẹlọ ẹsẹ̀ náà ẹlọ ẹ wọ́kàn ẹ̀ńsánù àjùwòlà ìyẹn jẹ́ olùkánjú olùkánjú tó ń lọ́kàn ìkánjú sì ṣe wá lórí mbẹ́.

bọ́ọ̀sì máa ń déjúrì kò sí fẹ́ nìkan àfọlọ́ lánàá ìṣòwò àlù náà àwọn ìṣòwò. kò sí tó burú kò sí tó burú kó tó bá ti kí àlùkò àná débi àná ti sèjìdá kò forí kan àmọ́ àti pípọ̀ máa ń lọ lọ́nà. tó máa lọ lọ́nà tó bá jókòó tó bá kó jókòó ọ̀ká òkúránì tó kó kó forí kan. fíforí kan lẹ́yìn fi sọ̀rọ̀ súnà nẹ́bí sọlọ́lá ṣùgbọ́n yìí ti kan á àǹfààní wà bẹ́ẹ̀ nígbà tó bá kí débi kan. nítorí ti kó bá pa tí ó bàjẹ́ ẹ̀ kí torí pé tó bá forí kalẹ̀ yẹn á ìbànújẹ́ ṣèkọ́ni ó tún dọ̀tí pé o ti pàṣẹ jù lọ báyìí ìtọ́nà ní kóun ó ṣe tó ń kọ́ tó ń fi sọ̀rọ̀ tó ń fi sọ̀rọ̀ ibú ni wọ́n ti rọrùn nítorí ẹ̀ tí yẹn máa ń ṣe gbogbo ìgbà tí yẹn máa ti kí àwùjọ máa ń lè débẹ̀ ọ̀dà náà àlékún sọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Alhamdulillah, wípé gbogbo ń dáàsì àti tí ó sì wá kọ́lá ti kọ́ kátó wá sílẹ̀ ayé bẹ́ẹ̀ ẹni tó bá ń ṣe méjì nípa ilé kò lè jẹ́ mùsùlùmí nítorí pé ọlọ́run ti kọ́ tí ó sì ọ àti tí wọ́n sì ọmọ ta lọ́ọ̀dẹ̀ ta ni bàbá rẹ̀ ta ọ̀dẹ̀ ìyá rẹ̀ ilé yẹn sí lọ́wọ́ rẹ̀ kí ló sè ẹ̀mí ló lọ́sẹ̀ tó fi kú ẹ̀mí ló lómi tó fi kú ẹ̀mí ló wọ́n pọ̀ létí láyé ẹ̀mí ló lọ́wọ́ náà gbà ẹ̀ létí rí ẹ̀mí ló lọ́ọ́ dàmàlà rí ẹ̀mí ló ló ti jẹ̀rẹ̀ sí rí ìrẹsì tó jẹ láyé òǹkà rẹ̀ mélòó ni tá a bá kàlẹ́ ẹ̀kọ́ gbogbo ẹ̀rọ náà ti kọ́ kò sí ìkankan tó tuntun kọ́ lọ kí ẹ bá àwọn ẹ̀rí tó múnádóko ti ṣe fi hàn. ẹ wá ní sẹ́ni tí wọ́n ń jalè ń kọ́ sí kádàrá díẹ̀. ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ pé yóò ṣe bẹ́ẹ̀. àkọọ́lẹ̀ tó lọ́n ti kọ́ kò lè tàbí kò lè yẹ. àyàfi sẹ́ni tí àkọọ́lẹ̀ fún yẹn ti bẹ lórí ẹ̀ ti máa ń ṣàdùà. yóò tún wá dé kó ti wà nù pé wa gbẹdẹ bọ́lá ọ̀nà lọ́kàn pé máa jalè gbàtọ́ lọ́dẹ̀ tó kọ́ pé máa jalè kí ló dẹ̀ wá kú. nítorí ẹ̀kọ́ ni kíkà rẹ̀ di ọlọ́wọ́ tọ́lọ́dẹ̀ tó ti fàkọ́lẹ̀ bá di yẹn fi bíi ti ti pé

gbogbo ẹ lọ́nà ti kọ́ wọ ilé ìjọba tó. ẹjọ ẹ last lecture la ṣe lẹbẹ sọ̀rọ̀ pa pé mímọ nǹkan tá a máa dá padà fúnra wa tó bá di yọ̀nà tí a mọ̀ pé àwọn òbí wa náà kó tó ní ṣe pẹ̀lú. dáadáa dáadáa ti màmá wa àti bàbá wa. gbogbo àwọn nǹkan tí yàrá ti ṣe ìjọ ọmọ bóyá lè rẹ ṣe àwọn òbí ẹ̀ kéékèèké bíi ọmọ tí ò fi mọ̀ sọ. ṣé o ti bàlágà ẹni tí ti bàlágà ọlọ́run ní fìyà jẹ láti o tó fi bàlágà bí kéèyàn rí fídájì yẹn kó sórí tẹlifíṣàn yẹn kó bàlágà yẹn o so uh, ọmọ pé iye tí wọ́n ti kẹ́ ẹ̀ sàn sùkúl fún project rẹ just forty thousand naira ọwọ́ àlù opportunity ìgbé project ń bọ̀ ọwọ́ àgbà eighty thousand lọ́dọ̀ dáàbì rẹ eighty minus forty tètè sábà wà máa láyé wàlúwà tí ọba jẹ́ bí ọ̀sán jọ pé. ẹ̀rọ kọ́ náà máa rí. ọ̀hún pé yorùbá wa àgbà ó ti jẹ́ nìyẹn torí ẹ̀ bàbá ń tọ́ yẹn ni wọ́n dùn pé ó kéé ṣé pé pọ́ọ̀tì lówó yẹn àti ṣé àgbà bẹ́ẹ̀ lórí ẹ̀ láti fi èèyàn lè túnra rẹ̀ ṣe ìsáde ìjẹ́jẹ́ mọ̀ pé ẹ̀yìn tí mo bá yẹn pọ́ọ̀tì ni wọ́n dẹ̀ ṣe lára bá pọ̀ tó ọ̀sẹ̀ pọ́ọ̀tì ó yẹ ọ̀gbẹ́ kò kà sáà tàwọ́ mọ̀ bàbá ni wọ́n mú lọ wọ́n tó ọba ṣe bẹ́ẹ̀ àwọn òbí bìnnà wọ́n á lálẹ́ yẹn kọ́ lẹ́tà sí wàhálà gidi ìyọkọ lẹ́tà sí lọ́jọ́rí di ẹlẹ́yìí báyìí kò sọ́mà kò sí bàbá kankan kò sí ìyá ayé yìí ni torí pé lọ́jọ́ lọ́jọ́ gbẹ̀dà kẹ́m láyà ń sá bàbá ilé ọ̀hún wọn láyà àdó ìjẹ́ mọ̀lẹ́bí kan sí ẹni kò sí ní bèrè ẹnibọ́dì ojú rẹ̀ ọ̀tá ni wá ó ókè ránkó ilé ìjẹun ti jọ. ìgbàdé tó máa ó jọjọ ti lórí àwọn tó wà lọ́mọdún lé olùsọ́lá yẹn lásìkò ohun tiwa lásìkò iṣẹ́ ìdíwà wọlé náà sí kò sí nǹkan tó ṣe. àkọ́kọ́ kò ní wọlé máa lọ ṣé wọ́n ní kó máa ka kókò máa ka kí kó máa falẹ̀ ẹ́ والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف قلت ما فعل أنا كاكا سؤال قلت نعم عليكم السلام o náà ni kò sí iyèméjì kò sí iyèméjì ọba ìbéèrè rẹ ní tó ike tó bá dé sí àlùjẹ́nà yẹn àkọ́kọ́ ojú kan ò rí rí etí kan ò gbọ́ rí kò tí ẹ̀ sọ sọ́kẹ́yìn rí eléyìí hadith kò tí sí ni ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ó ní mo ti pèsè àlùjẹ́nà kankan lẹ̀ fáwọn ẹrú. فإن فيها ما لا عين رأت ولا أذن سمع ولا خطر على قلب بشر ṣe bójú ànámi adáhùn sí i gbígbà tó ń béèrè fẹ́ sọ bẹ́ẹ̀ ebi tí rẹ̀ gbọ́ nínú tó wà ń bẹ̀ ṣe bí akọ́kànnù tó wà ń bẹ̀ ti rú yẹ lọ́kàn ṣe èsì pálíjẹ́ nàkẹ́ tó wà ní adẹ́ ní yẹmẹ gáàsì nǹkan هذا ما هو أو كان نهين إنديا في بلوى هلا الجنة يعني كما يجي الله بارك فيه فأذلهم الشيطان فأذلهم الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا وقلنا اهبطوا a ní ẹ̀sọ̀ kalẹ̀ ẹ̀sọ̀ kalẹ̀ látòkè ni wọ́n máa ti sọ̀kalẹ̀ àbí látìlẹ̀ látòkè wálẹ̀ àlìjẹ́nà tó wà lókè àwọn sẹ́mà lọ́n lọ́n ti sọ adàlọ́ kalẹ̀ ẹnìkan òrí tó wà bẹ́ẹ̀ ẹnìkan ọ̀gbọ́n tó wà bẹ́ẹ̀ ẹnìkan òṣòro nípa tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àyàfẹ́ni tọ́lọ́mbà ti mú wọ bẹ́ẹ̀ torí kìí sá ádámà nìkan lórí bẹ́ẹ̀ èyí sá ádámà nìkan lọ́gbọ́n tó wà ń bẹ́ẹ̀ báwo lẹ́lẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà àríbí àbí òrí bẹ́ẹ̀ nígbà tó lọ ń gbé lọ sí sánà torí rẹ̀ eléyẹn á sọ pé àmúlò kọ̀kọ̀ ẹ̀rí tọ́fẹ̀ tó gbòòrò ni ṣùgbọ́n láyọ̀ kúrò ẹnì kó orin tó wà ń bẹ̀rẹ̀ torí pé ẹ̀ní wọ ọbẹ̀ àfi lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kú jọ̀gbẹ́ ìdàlùkìyà yàtọ̀ sáwọn ẹni tó lọ́n ti mú wọ ọbẹ̀ ẹnìkan ọgbọ́n tó wà ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ ni gbọ́ àti ẹ bá kú tẹ wà lùdẹ́nà níjọ́ gbẹ̀dà ọ̀dẹ́yà àyàfà àwọn tó náà bá ti mú wọ bẹ̀rẹ̀ kò sì sẹ́ni tó ronú nípa tí ń bẹ́ ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni yàtọ̀ sáwọn tó náà ti mú wọ bẹ̀rẹ̀ síwájú kí wọ́n tó kú lọ́rọ̀ kó yé wa tó kò sáta kò kọ̀ọ̀kan mẹ́. bí wọ́n sọ fún ọ ẹ̀wọ̀n kan ni ẹnì kan ń jiyàn yà á kirikiri báwo ẹsẹ̀ kó kọ̀ọ̀kan à lẹ́wọ̀n ti ra mu ọba sọ ọbẹ̀ pépé kìíní yẹ ẹsẹ̀ kò sẹ́nu pé ìṣẹ̀lẹ̀ láyé àbí ìṣẹ̀lẹ̀ wọ́n á sọ fún pété tí ìbá wọ ọbẹ̀ ọba máa já ọbẹ̀ o wọ́n á kì náà bọ̀ ń jì kí náà bá ti bẹ̀rẹ̀ sí ní jóńdì tí jì ń ṣe èéfín tí ń ṣe èéfín wọ́n yọ kò ní ọ ọ ọ ẹ má jà wí tó bí ìyá bá iná àbí tó wọn ìyá ń bẹ ń bẹ sẹ́yìn òrí ìyá ń bẹ ń sẹ́yìn òrí ni pé àyàwó wa ni a sọ àyàbá wọn tó ti. àwọn àbòdé tá ti ṣe sẹ́yìn. tá a mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àyè mọ̀ kí ẹ o tó bá ti jẹ́ pé ẹ̀tọ́ àwọn èèyàn ni níbi ọmọwò mi ọwọ́ alọ́ọ̀mọ̀ àforíṣi rẹ̀ ní kó ṣe kí ni kó dáwọ́ padà ti bọ́lọ̀ sí wa tó àwọn tó bá lọ ọ̀tẹ̀ ọ̀tọ̀rọ̀ ìgbà wàá wá dáwó padà polówó ilé yẹn tọrọ àforíjì àmọ́ pé asàfóró wa o ti jẹ́ wó lówó ọ̀ràn ilé yẹn lòfin ọlọ́ anábì sọ́kọ́ àti náà ní nǹkan máa ń bẹ lọ́dọ̀ rẹ lónìí tó ọgbà lọ́dọ̀ ọmọ ẹ̀yà rẹ nígbà àbòsí dá padà lónìí tó tó dọ̀là ọjọ́ wo ọjọ́ yàrá tí ní ti kò ní sówó gold kò sì ní sówó àmọ́ rẹ ni wọ́n máa tí dáadáa rẹ bá tán àwọn èèyàn oníṣàkórí ti fún ọ wọn kó àìdá tí wọn mọ kó lù ọ torí ẹ lónìí kọ́mọ́dọ̀la gbogbo owó dábàá wọn fà jẹ́ ǹjẹ́ àbòsí ìdáadáa nítorí kẹrù wo lè bá fúyẹ́ náà tába tún dá padà náà kò túmọ̀ sí bá pé o bọ̀ kẹrù lè fúyẹ́ náà. wọ́n ti pé bí ẹ̀yàn wá ronú dáadáa ẹ̀yàn wá padà sàkáàtì pé ìyẹn jẹ́ láyé ṣùgbọ́n látara àwọn tí wọ́n á ronú sí yẹn ìyẹn wá padà. ìwà padà wọlé wọn máa bí kùsùn èso ẹni kọ́tà tó wọn kí lèèyàn máa ṣe lẹ́yìn. àwọn tó bá wá wọn tó òbí wọn lọ́wọ́ àgbè ó lòun ò rí ìṣòro lè túmọ̀ sí kọ́ wá ọ̀nà àbáyọ wá rí adúgbò ẹ̀kọ́ náà wà wá nígbà tó bá ti tàwa ṣe rí fífẹ́ bí irú táìmù fẹ́ pé ó jẹ́ fún ìta ìfọwà a fi ṣe oṣù wọn lù wá. ẹ lè fi dáadáa wọ́n tẹ̀wọ̀n. Òtúmọ̀ sí pé òtúmọ̀ sí pé ẹni tó ọ̀sẹ̀ wo méjì tó bá ń ṣe lékè tó bá ń bọ̀ ìyẹn ni pé òun ní kírẹ́dì tó fi san gbèsè rẹ̀ ìwọ òtẹ́tà láti dáwọ́ olówó padà láyé ọ̀gbọ̀n ọ̀ fẹ́ kí sísan wọn lẹ́sàn-án nínú sẹ́ẹ̀rì rẹ̀ púpọ̀ ọ̀dọ̀ máa ná. wọ́n máa ṣe lékiri ọ̀pọ̀ níbi jọ pé lẹ́sìn ìlú òní yọ pọ̀ lọ́dún máa ń sàtìlẹ́ sàtìlẹ́ الله أكبر الله أكبر أشهد أن لا إله